ẹ̀yin lọ́mọ ọ̀kan bíi mẹ́ta o o ọ̀kan ládùn ládùn ọ̀kan lóyún lóyún ọ̀kan làkàlà gidi ọtí mi lè ro ọ̀kan lọ orí igi ẹ̀yin lọ́mọ mo sàlẹ̀ títí fọwọ́ mi lè mi òṣogbo títí fọwọ́ rẹ mi tí mo sàlẹ̀ mọ́ igi gbádà kú báwọn òṣogbo mọ́ igi ẹ̀mí sí ìrànlọ́kọ ọ̀rọ̀ òlúwa bímọ bí ẹyẹ mo tún wọ́n bá níwọ̀n egbèrèje ó jìnnà sọ́kàlẹ̀ ọkùnrin ọ̀bọ̀bìnrin bẹ́ẹ̀ mẹ́ni o bẹ́ẹ̀ di ọlọ́bẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ mọ̀ mí ẹ gbóhùn ẹnu mi èmi àmọ́ kẹ́ ẹ̀ lọ́ọ́ mọ́ pa bí alájà o ẹ yàgò lọ́nà ẹ̀ bìlà ẹ bìlà lọ́nà ẹ̀ yàgò ẹ jẹ́ lóye bàbá mi bàbá mi àlàbí ẹ̀ lọ́ọ́ mọ́ pa bí alájà o àwa lọ́mọ òróró mo tún ara àyájọ́ ni àbí ń bówó oníbú àkọsí sàmójé ọmọ àwẹ̀lẹ̀ yo àwa lọmọge ó ṣe kóra bàtà tí ń jọmọ ẹlẹ́rìn mọ sà lọ́jọ́ sí tí ò jọmọ ẹlẹ́rìn ó lè roko tí ò jọmọ ẹlẹ́rìn ó lè rodò èmi àmọ́ kẹ́ lọ́ọ̀mọ pàbí alájà o. bẹ́ẹ̀ mi ní o bẹ́ẹ̀ jùkọ̀ erin bẹ́ẹ̀ mọ sá ẹ̀ jiyàn lọ́bẹ̀ mo fẹ́ ni àlàkálà kí ọmọ adífágbèrú o èmi ló wá sọ pẹ̀lẹ́ wa mu alákẹ́bí ẹni tọ̀run bọ̀ wálé ayé ọmọ agbọ́sẹ́sẹ́ ọmọ èmi lọ́mọ odù kan wọlé odù kan gàtẹ́ tàtàndọ́jà sàgbàládì mẹ́ẹ̀ẹ́dínlógún ọmọ adífágbèrú o ikú dóró o ikú lòun ò dóró àrùn náà bàbá mi yànjá yànjá òtí o ọyọ lọ́wọ́ lẹ́yìn o ní ti bí ẹ̀gún òró ìwà fà á lẹ́yìn o ní ti bí ẹ̀gún ìbẹ̀rẹ̀ wọmọ lọ́lọ́ mi gbọ́dọ̀ bí ọkọ̀ tuntun àwọn olùjà káàdì káàdì tí ló rọ bá ìjà kan ìjà kan tó jà lọ́fà níbi ọ̀la lọ ní wọ́n lọ sojú ta ni wọ́n lọ sojú láì bí nínú oko ó sojú làkàkà àwọn ọ̀bá sojú olóko lára àwọn olùyọ̀ lọ́lọ́ àwa ni bí olùgbogbo ògùjòyè oyinkola aláàfíìsì lẹ́ẹ̀dẹ́ sàwọ̀ àwọn gọ́lágọ́ méjìlá òru ẹ̀mọ́ pamọ́ kan lẹ́ńkọ́ pèsè láwa sómi àbí òṣò sìnìgà níbi ojúkú ní ìjẹnu lọ sóbì olóhùn méje sìnìgà abóhùn mẹ́fà òkè ọ̀pọ̀tọ́ olóhùn mẹ́rìndínlógún ẹ̀ yàgò lọ́nà ẹ̀ bìlà ẹ̀ bìlà lọ́nà yàgò.